admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد wa نحمده wa ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn kálọ̀ kó jọ ọba tó ń fún wa gbà kó mọ́ dùn wá ládàá rẹ o kó san alẹ́ san re kó jẹ́ ká rí gbà parí kó wá mọ̀ fi eléyìí ṣe òpin fún wa kó jẹ́ ká pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú ìsẹ̀mí ayé lórí àlàáfíà lórí Islam lórí sunnah anabi lórí arizikì lórí ìdùnnú kálọ̀ kó jọ kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ìkẹ́ àtìkẹ́ kó máa bá níbi wa Muhammad àti gbogbo àwọn sàbí àti gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí pàrọ̀wátá asalaamualeykum wa rahmatulahi wa barakatuh ibi tí mo sùn sí lánàá àtijẹta ni mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn tí mo ti list pé mo fẹ́ mọ mẹ́rin ẹ̀ wá àwọn tá a bá tí ì gbọ́ àbí torí pé ojoojúmọ́ làwọn yẹn ní òsì lórí ètò yìí torí pé àwọn yẹn ń sọ fúnra wọn torí ojoojúmọ́ làwọn yẹn ní òsì ojoojúmọ́ nínú àwọn yẹn dẹ̀ ń dùn tí kìíní yẹn ń yé wọn alhamdulillah ọpẹ́ ni fún Allah ta'ala so màá pe nọ́mbà tí ẹ lè chaàtì lórí WhatsApp fún ẹni tó bá nídìí àwọn líǹkì prógáàmù yẹn tẹ́ ẹ fi lè máa gbọ́ àbí ẹ fi máa gbọ́ látẹ̀yìn wá tó nídìí ká ẹ lọ gbọ́ látẹ̀yìn wá mò ń tó bọ̀ ni ó ṣòro téèyàn bá lọ máa gbọ́ tẹ̀yìn yẹn á ah, ó lágbára díẹ̀ kálọ̀ kó jọ kó fún alágbọ̀yé ẹ̀ tí mo fẹ́ pè ẹ̀ kàn chaàtì lórí whatsapp nìkan ẹnì kan sẹ́ndì àwọn líǹkì yẹn sí wọ́n sẹ́ndì ẹ̀ ṣáàlọ́ zero eight one one zero six three nine three six six nọ́mbà náà nìyẹn ibi tí mo á dé lánàá afẹ́ mẹ́rin pé tẹkùbírù lẹ́hájẹ́rì aswad òkúta dúdú yẹn ó wà lára iṣẹ́ hajj tí Allah pa wá láṣẹ pé ká ṣe tí ànábì pa wá láṣẹ pé ká ṣe kìí ṣàdádálẹ̀ kìí ṣẹbọ a sì gbọ́dọ̀ pé òkúta yẹn torí pé òkúta yẹn ò kì í ṣe Allah ó kàn jẹ́ ṣàríyọ̀ ni ó jẹ́ àmì Islam tí Allah pàṣẹ rẹ̀ pé ká ṣe nǹkan kan tá a bá débẹ̀ sẹ́yìn kó yàtọ̀ síra wọn kàábà gẹ́gẹ́ bó ṣe lọ́lá tó lọ́dọ̀ àwa mùsùlùmí yẹn a ò gbọ́dọ̀ pé ẹ̀ ń bá pè yóò dẹ̀ lẹ́bọ̀ straight ẹ̀ ń bá sọ pé ìwọ kàábà yìí bí yóò dé díẹ̀ ni àbó dúró sí nàìjíríà náà ni pé ah kàábà dákun fún mi ọmọ mi lálàáfíà kàábà jẹ́ ẹ̀ máa ta kàábà dákun fún mi lówó tó ń pè báyẹn ó ti dẹ̀ lẹ́bọ̀ torí pé sẹ̀ríà ò yọ̀ǹda lọ́wọ́ yọ̀ǹda pé ká pè nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ ṣùgbọ́n ìlànà ìjọsìn tá a fẹ́ fi jọ́sìn fún àlọ́ àlọ́ ní àwọn ìlànà tó láàlẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ ń jẹta òun ló la ìlànà àlùwàlá lẹ̀ ó la ìlànà bá a ṣe kírun lẹ̀ báwo la ṣe bẹ̀rẹ̀ kí la ṣe tẹ̀lé kí la ṣe tẹ̀lé kí la ṣe tẹ̀lé kí la ṣe tẹ̀lé kí la máa wí ìgbà wo la parí irun àwọn ìlànà yẹn àlọ́ ò là á lẹ̀ àwọn ìlànà tó là yẹn là ń pè ní ṣàáírù Islam àwọn àpẹẹrẹ Islam là ń pè é òun ló la ìlànà báwo la ṣe ṣàwàlá kalẹ̀ ó la ìlànà bá ṣe ṣe hajj ó la ìlànà báwo la ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ tàbá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ìlànà wo la lò tá a fi mọ̀ pé àwẹ̀ ti bẹ̀rẹ̀ ìlànà wo la lò tá a fi mọ̀ pé àwẹ̀ ti parí kìí ṣe pé à ń sin àwọn nǹkan yẹn a tó bẹ́ẹ̀ tá a bá ti sin á ti dẹlẹ̀ bọ̀ ókè ìlànà tí mo là fún yín tẹ́ fi mọ̀ pé àwẹ̀ ti bẹ̀rẹ̀ nǹkan kan lásán àmọ̀ táwẹ̀ yóò fi bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti rí tó sùn yọ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ ẹ bá ti rí tó sùn parí ẹ parí ààwẹ̀ ẹ dákun kí ló mú wàhálà dání bí yun nǹkan tí ó lè mú wàhálà dání ni pé ká mọ̀ rí ẹ̀rí fún kinní yẹn pé pa wàhálà dálẹ̀ fúnra wa wàhálà ni o àgbọ́dọ̀ rẹ̀ rí fún pé àlọ́ ló pàṣẹ rẹ̀ pé ẹ bẹ̀rẹ̀ ààwẹ̀ tẹ́ bá ti rí ìlétésù o ẹ parí ààwẹ̀ tẹ́ bá ti rí làhẹ́n tá bá ti lè rí kí la mọ̀ pé jọ̀mọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá à ń pọ́lá dìjẹ́ta a mọ̀ pé ní tọ́ a ìtẹ̀láṣẹ àlọ́ nìkan yóò máa jẹ torí pé a ti rẹ́rìí fún un tá a bá fẹ́ yọ zaka ó fún wa ní ìlànà tá a fi yọ ẹni tó bá ní ẹran ẹran ọ̀sìn tó ti tẹ oye báyìí tí ẹran ọ̀sìn yẹn ti tẹ ó ti tó oye òǹkà báyìí oye báyìí lẹ́yìn yọ tẹ́ fi yọ zaka ń bẹ ìlànà nìyẹn ṣàìrọ̀ là ń pè àpẹẹrẹ ni ẹ̀ ń bá ní owó tó ti tó oye báyìí kẹ́niyẹn yọ zaka èló ni wàá yọ oye báyìí ìlànà tó gbé kalẹ̀ láti fi ṣe ìjọsìn zaka òun ni kinní yẹn ṣe ti rí ẹ ti rí ìyàtọ̀ ń bẹ̀ báyẹn o tọ̀yì ẹni tó bá fẹ́ lọ sí hajj náà ìlànà olè gbà síkílẹ̀ mọ̀ ṣe tẹ́ bá débẹ̀ tẹ́ bá ti débi kaaba ẹ yí ipò rẹ̀ lẹ́ẹ̀méje tẹ́ bá ti débi ajarul aswad ẹ ṣe báyìí tẹ́ bá ti débi eléyìí ẹ ṣe báyìí àwọn nǹkan yẹn ní àmì àti ìlànà tí Allah gbé kalẹ̀ tó fi ní ká fi jọ́sìn fún òun bẹ́ẹ̀ bá ṣàkíyèsí gbogbo mùsùlùmí ayé pẹ̀lú ẹ̀kọ́ islam kò lè jáde ń bẹ̀ pé à ń pe àwọn nǹkan yẹn torí pé ẹ̀dá náà làwọn náà bákọ́dà mẹ́rin ẹ̀wà mọ́ ń bọ̀ mẹ́ ẹ̀ à lè pe àwọn nǹkan yẹn níbi àdúrà láyéláyé gbogbo tá a mọ̀ sọ ń bẹ àlọ́ náà la mọ̀ pé a gbọ́dọ̀ pè wọ́n a gbọ́dọ̀ pè wọ́n tá a bá ti pe ìkan náà àwọn nǹkan yẹn àti dẹ̀lẹ́bọ̀ mọ́sálásí tá a ti ń kírun mọ́ṣáláṣí àwọn mọ́ṣáláṣí tó wà ń lu wa tó wà ládùúgbò wa tá a ti máa ń kírun yẹn ṣe mọ̀ pé ṣàrírọ̀ náà ni tẹ̀ pé àmì ìsìláàmù ni nítorí bá fi rí yín tẹ́ rí mọ́ṣáláṣí ibì kan ní tí ó kọ́ wá sọ́kàn yín ni pé ah, mọ́ṣáláṣí àwọn mùsùlùmí lélẹ̀ àmì ni ṣẹ̀dá wa pa aláṣẹ pé ká lọ síbẹ̀ ká lọ kírun bẹ̀ tọ́ ìlànà tó wá ní ká fi kírun yẹn náà là á lò tá a bá débẹ̀ ilé ìwọ mọ́ṣáláṣí dákun tí bá di ṣàìsàn máa fún mi lálàáfíà o ẹni yóò dẹ̀ lẹ́bọ̀ straight ni kí ló fà á àlọ́ ò sọ èrí kalẹ̀ lórí pé ká pe mọ́ṣáláṣí ẹlẹ́ẹ̀kejì mọ́ṣáláṣí ẹ̀dá ni kì í ṣàdẹ́dà àdẹ́dà nìkan péré la máa ń pè dájú sọ a gbọ́dọ̀ pe àwọn màláìka a gbọ́dọ̀ pe àwọn àlìjọ̀nù a gbọ́dọ̀ pe àwọn ànábì bọ́n lọ́lá tó yẹn a gbọ́dọ̀ sọ pé ya Muhammad agifni ìwọ Muhammadu yìí o ọya ràn mí lọ́wọ́ a gbọ́dọ̀ ṣe téèyàn bá ti ṣe ó ti dẹ́lẹ́bọ torí pé ànábì wa Muhammad ẹ̀dá ni isa dẹ́dà a gbọ́dọ̀ pé ànábì isa a gbọ́dọ̀ pé wọ́n nínú ewu a gbọ́dọ̀ pé wọ́n nínú ìdẹ̀kùn a gbọ́dọ̀ pé anybody tó bá ti lè jẹ́ ẹ̀dá ìlànà Islam ó clean gan Ajarul Aswad Blackstone táwa ń sọ yìí tí mo ṣàlàyé lánàá pé ó wà lára Kaaba igun kan ló wà ń bẹ̀ nínú ìlànà tí sẹ́dá fún mi pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ tàwáàfù tá a fẹ́ rọ kiri ká lé rẹ̀ ibẹ̀ igun yẹn láti bẹ̀rẹ̀ á fi á kọ ẹ̀gbẹ́ òsì sí báyìí á wà tá wàá fọ èyí po báyìí. ẹ wá mọ wọ̀rọ̀ tá ànábì wa Muhammad sọ nígbà tí Umaru ìkànnà àwọn sàbí ànábì hadith ẹ wà ní sọyìn Muslim níbi one thousand two hundred and seventy. ìgbà tí Umaru wá débẹ̀ tó náà fẹ́ ṣiṣẹ́ hajj ó wá fẹ́ bẹ̀rẹ̀ sí táwa fún yín Umaru wa sọ pé wallahi sẹ́ẹ̀tì rí o ẹ máa wo o mo fi àlọ́ òbúra Umaru bùnú Khattab sàbí ànábì ni o ó ní wallahi mo fi àlọ́ òbúra inni la uqabbiluka èmi fẹ́ mo fẹ́ fẹnu kò ọ́ báyìí gẹ́gẹ́ bá níbí náà ṣe máa ń ṣe mo fẹ́ fẹnu kò ìwọ òkúta yìí wà inni a'lamu annaka hajarun mo mọ̀ wípé òkúta ni ẹ́ wà annaka la tadurru wà la ṣètìrì mo mọ̀ pé òkúta yìí o ò ní ìnira kan tó o lè dá ṣe fúnra rẹ̀ o ò sì ní àǹfààní kan tó o lè dá ṣe fúnra rẹ̀ walaula anni ra'aytu rasulallahi qabbalaka ma qabbaltuka tí èyí bá ṣe pé ńgbà táwọn ẹbí náà ń ṣiṣẹ́ hajj tó náà ń ṣiṣẹ́ hajj tó fẹ́ tàwáfù yìí ó fẹnu kò ọ́ ni èmi náà ìbá ti má fẹnu kò ọ́ sẹtìkọ́ àníbì ni wọ́n ń ṣe ó ti ní ẹ̀rí pé lára mọ̀nàsíkòlì hajj iṣẹ́ tá a bá fẹ́ ṣe nínú iṣẹ́ hajj ara àwọn àmì tá a lọ́ọ́ fi kalẹ̀ nìyẹn pé ká ṣe kì í ṣe pé à ń pe òkúta yẹn alẹ́ tó bá ti pè ẹni mùsùlùmí tẹ́ bá rí tó dèdè òkúta yẹn tó ń pe òkúta yẹn direct pé ìwọ òkúta yìí ràn mí lọ́wọ́ ìwọ òkúta yìí fún mi lówó ìwọ òkúta yìí fún mi lálàáfíà ìwọ òkúta yìí jẹ́ n padà sí nàìjíríà rọrùn ó ti dẹlẹ́bọ̀ gbogbo iṣẹ́ ájì tó lọ ṣe ti bàjẹ́ ìpè ṣẹlẹ̀ ò yọ̀ǹda fún wa kò sí ẹ̀rí kankan tó yọ̀ǹda fún wa pé ká pe nǹkan mi lẹ́yìn àlọ́ òun ló fà tẹ́yìn ọmọ yìí fi jẹ́lẹ́bọ̀ torí pé ẹ̀yin pe ẹ̀dá direct ẹ̀yin pe ẹ̀dá ni ẹ̀ ń forí balẹ̀ fún ẹ̀dá náà ìkan nínú yín ti gbé ẹ ọpọ́n kínní ọpọ́n kílẹ̀ mọ́ ń pè ó ti gbé lọ sí àárín jàrí náà tó ní gbogbo ẹni tó bá ti forí balẹ̀ fún un pé òun mọ̀ fún ní five thousand mo wò ó fúnra mi ni òun náà sì forí balẹ̀ fún un ó forí balẹ̀ fún un ó láwọn tó bá ti forí balẹ̀ fún un òun mọ̀ fún five thousand ẹ lè rí mùsùlùmí kan kó forí balẹ̀ fún nǹkan mi ọpọ́n nǹkan tẹ́ ẹ gbé lọ yẹn ẹ̀dá ni kì í ṣe adẹ́dà adẹ́dà láàlá so lọ́jọ́ àṣọ tẹ́yìn fi jẹ́lẹ̀ bọ̀ bóòlù ẹ̀sẹ̀ wá fẹ́ da àwa náà pọ̀ mẹ́ bọ̀ nígbà tó yẹ pé àwa gangan ẹ̀sìn wa gangan ló pèpè fún pé a ò gbọdọ̀ dorogún pẹ̀lú àlọ́ ẹ̀sìn wa gangan ló pèpè fún náà ohun tó kúnnù kùnrán bá kán ni pé a gbọdọ̀ pé nǹkan mi a gbọdọ̀ wáyé fún nǹkan mi lẹ́yìn àlọ́ kọjọ́ tó tó lọ odidi mẹ́rin tí mo ti yanjú ní ọ̀rọ̀ wọn báwọn nínú nǹkan tuntun pàtàkì nínú ọ̀rọ̀ táwọn ọmọ yìí sọ hmm, wọ́n ní ájì tá ló ń ṣe yẹn wọ́n ní ọwọ́ ànábì ni wọ́n ní ọwọ́ àwọn ọ̀ṣẹbọ òun ni ànábì ti gbà ṣẹ̀gẹ́nì tí wọ́n sọ wọ́n ní àwọn ọ̀ṣẹbọ àwọn gangan ti máa ń tàwáàfù kàábà tẹ́lẹ̀ náà ìgbégbà tánàbí wàá mú ìsìláàmù dé ó wá rí wọn ó wá mú nǹkan táwọn ọ̀ṣẹbọ yẹn ń ṣe tán tàwáàfù kàábà yẹn ọwọ́ wọn ló ti wá gbà wá sínú ìsìláàmù wọ́n ní nítorí náà a jẹ́ pé náà ẹ̀sìn tí ó gba nǹkan lọ́wọ́ àwọn ẹlẹ́bọ ni a jẹ́ làwa náà sẹ́gẹ́tì kan tó sọ fáwọn nǹkan tó sọ nìyẹn o tó fi ń da orí mùsùlùmí mi rú o èmi wàá ṣàlàyé fún yín ó yí sì kan yín sì mẹ́rin wa àwọn ọmọ yóò mọ anything nínú ẹ̀sìn mo kàn máa ń mírí fún mi pé àwọn ilé ò mọ ní tẹ́ fẹ́ tọwọ́ bọ̀ ẹ̀ má tọ́yì ṣe ń pé mo ti ṣàlàyé fún yín lórí ètò yìí rí lánàá àbí gan mo ṣàlàyé náà nípa pé anabi Ibrahim aleyhisalatu wasalam Hmm? òun ló bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ hajj òun lẹ́ni àkọ́kọ́ òun làlọ́ dẹ́ pa láṣẹ pé kó lọ lé foundation ilé yẹn kó dẹ́ mọ́ ní bí wọ́n ṣe lè mọ́ ń gbà náà kó di pé láti gbà yẹn wọ́n ń dírẹ̀sì ẹ̀ wọ́n ń dírẹ̀sì ẹ̀ wọ́n ń dírẹ̀sì ẹ̀ wọ́n ń dírẹ̀sì pé wọ́n sáà lè filẹ̀ báyẹn tó fi wá di bó ṣe rí lónìí. sẹ̀pálọ̀ ti sọnu sọ́tùlẹ̀ hajj ayah twenty six ìpè wà ìbá wa nẹ́lì Ibrahim makanel bait òun wà lọ́wọ́ lòún júwe ààyè yẹn ilé ìjọsìn yẹn tá à ń pè ní káàbá yẹn òun lòún júwe ibi tó wà fún ànábì Ibrahim ìgbà tó ń wá júwe fún pé kó lọ kọ òun àti Ismail ọmọ rẹ̀ Allah wa ni Allah tushrik bí ṣe à ẹ gbọ́dọ̀ dorogún pẹ̀lú mi bẹ o ṣe ti gbọ́ báwọn fúnra Allah gẹ́gẹ́ ló pa ànábì Ibrahim láṣẹ pé ilé yẹn tó o bá ti kọ ẹ mọ tàwa ọ̀fọ̀ ẹ̀ ti káyà yẹn lánàá Allah tushrik bí ṣe à ẹ sì gbọ́dọ̀ dorogún pẹ̀lú mi ń bẹ wàtọ́ hìrìbáyìí tí a lè tọ́ ìfì kó o dẹ̀ má àyè yẹn kó o ma fún gbogbo àwọn tí ó wà máa tàwáàfù bẹ̀ wàlùkọ́ ìmìnà àti gbogbo àwọn tí ó máa dúró kírun bẹ́ẹ̀ tí ó máa dúró síbẹ̀ wà rúkà ìsòjòd àtàwọn tí ó máa rùkú tí ó máa kírun àwọn tí ó máa foríbalẹ̀ tí ó máa kírun má àyè yẹn kó o dẹ̀ kéde fún wọn kó o dẹ̀ kéde ńjọ́ yẹn gangan ànábì Ibrahim ó gun orí bẹ̀ báyìí ó dẹ̀ pariwo ńjọ́ náà lọ́run pé gbogbo èèyàn kọ́ á o ẹ wá máa ṣe hajj gẹ́gẹ́ bí Allah ṣe pa láṣẹ àṣẹ yẹn náà lọ ń lòdò ní tó fi pé fi sínú ọkàn gbogbo àwa mùsùlùmí láti lọ máa ṣe hajj mbẹ́ sẹ́yìn pé ànábì Ibrahim ló bẹ̀rẹ̀ gbé wa ipe kí ànábì náà kó ìlànà yẹn náà ní tó fi Ibrahim wà lọ ẹ rí i pé inú tí mo kà yìí n túkà o ṣọ́ọ̀tù hajj twenty alọ́ni wàhíd bá wá ná lè ibrahim makana ilbẹ̀tì nígbà tí mo tọ́ka tí mo júwe ààyè yẹn fún ànábì ibrahim ṣe pé àti kàlá náà pé maka ló wà alọ́ wàá júwe ilẹ̀ yẹn ibi tó wà gẹ́gẹ́ ó júwe fún ibrahim ọ̀yá ìwọ ibrahim lọ kọ ìwọ ismail ọmọ rẹ̀ ìwọ náà máa ràn lọ́wọ́ ìgbà tí wọ́n á kọ tán alọ́ wàá ní alla tushiriki alla tushrik bí ṣèyà ẹ gbọ́dọ̀ dorogún pẹ̀lú mi láàyè yẹn o ẹ gbọ́dọ̀ dorogún o wàtọ́ hir baiti àlè tọ́ ìfin mọ́ ilé yẹn fún gbogbo àwọn tí ó máa tàwáàfù ń bẹ̀ tí ó máa rọ kíkà rẹ̀ wàlùkọ́ ìmí iná àwọn tí ó máa dúró kírun bẹ́ẹ̀ wàlùkà àwọn tí ó máa rùkú tí ó máa dúró tí ó máa rùkú kírun wàsùjúd wàrúkà ìsùjúd àtàwọn tí ó máa forí kalẹ̀ mọ́ ilé yẹn ẹ̀ sì gbọ́dọ̀ dúró pẹ̀lú mi bẹ́ẹ̀ sọ́tù hajj ayah twenty six ṣe ti rí sẹ́bàáyàn àbí ìgbà táwọn ẹbí Ibrahim wà lọ tán nígbà yẹn ni tàwáàfù ilé Olúwa ti bẹ̀rẹ̀ ànẹ́bí Ibrahim gẹ́gẹ́ lọ́kọ́kọ́ ṣe níbàámu sí àyà yìí àtàyà tí mo kà lánàá lẹ́yìn ìgbà táwọn ibi Ibrahim wá lọ tán tí generation mi wá generation mi wá ó wá di pé àṣekùbọ̀ ẹ̀sìn ànábì Ibrahim tó jẹ́ Islam yẹn àwọn èèyàn mà á wọ́n dẹ̀ ń tà wá fúlé olúwa yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọjọ́ ti pẹ́ tọ́jọ́ ti pẹ́ tọ́jọ́ ti pẹ́ tọ́jọ́ ti pẹ́ ó wá di wípé àwọn ọ̀ṣẹ́bọ wá ń dé it's like àsìkò tiwa yìí náà nìsín ẹ̀wọ̀n tí ìsìláàmù náà náà dá lọ́dọ̀ àwa mùsùlùmí sí ṣe pé ara àwọn mùsùlùmí ti ń gbẹ̀mí kí ló fà á búrúdù nọ́ọ̀sì ansunnati rasul báwọn èèyàn bá ṣe ń jìnnà sí ìgbà ànábì yẹn sí ni ìwọ̀kú ó máa wọnú ẹ̀sìn báwọn èèyàn bá ṣe ń jìnnà sí bá bá ṣe ń wá sẹ́yìn sí sí ìgbà tí ànábì yẹn wà ẹ rí i pé ìwọ̀kú ó máa wọbẹ̀ ìwọ̀kú ó máa wọbẹ̀ oríṣiríṣi nǹkan ó máa wọbẹ̀ ara àwọn mùsùlùmí sì ti ń gbẹ̀mí náà ṣé ìgbẹ́mi wa jẹ́ ìlànà ìsìláàmù ni àbá àrí ni àrí náà ara àwọn mùsùlùmí ti ń gbé fọ́tò ṣéwù tí wọ́n ń pè náà ara àwọn mùsùlùmí ṣéwù ṣéwù tí wọ́n sọ pé ẹ mú fọ́tò àwọn àwọn táwọn jẹ́ ṣéwù ẹ fi síwájú ibi tẹ́ ti fẹ́ kírun kẹ́ pe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta ara mùsùlùmí ti ń ṣe náà ẹ bọ ní gbogbo eléyìí náà kí ló fà á ni wípé àwọn ẹni tí ìgbà bá ti ń jìnnà sí ìgbà ànábì oríṣiríṣi máa máa wọlé ànábì Ibrahim ti bẹ̀rẹ̀ sí tàwa fùkàbà àwọn èèyàn náà sì ń ṣe ń gbà náà nígbà tó wá yá tó di pé ààyè wa ń dínà ọjọ́ ń gorí ọjọ́ tó di pé àwọn èèyàn tó ń ṣẹbọ pẹ̀lú Allah but wọ́n mọ̀ pé ilé yẹn wọ́n mọ̀ pé ilé kan ni ó yàtọ̀ sí gbogbo ilé ẹ máa wo màmẹ́rì ẹ̀wà ìbí erójọ́ lásán o but ẹjọ́ tí mo fẹ́ rò kó lè yé yín tí mo fẹ́ mẹ́rì ẹ̀wà ni mi ò láìkẹ́ ẹjọ́ lásán tí ò ní ní ẹ̀rí ẹ̀rí ni mò ń bá dìú but tí n bá mẹ́rì yẹn wá tí mo ti ṣàlàyé síwájú yóò tètè kíláàsì yín ìgbà tá ọjọ́ wa ń gorí ọjọ́ torí pé àwọn èèyàn wa ń ṣẹbọ torí pé àwọn èèyàn ti wá ń bẹ̀rẹ̀ sí ṣẹbọ wọ́n ti ń sin nǹkan míì lẹ́yìn àlọ́ wọ́n wá lọ ń kó àwọn òòṣà wọn wọ́n ń kó sínú kàábà yẹn torí pé wọ́n mọ̀ pé kì í ṣeré lásán àwọn náà mọ̀ bẹ́ẹ̀ bọ́lá yìí pé àwọn dàkáhìl ó ti wọ bẹ̀ àwọn àṣàwọ̀ oríṣiríṣi ti wọ bẹ̀ àwọn ẹlẹ́bọ náà ti dé wọ́n ti ń sin nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ tí bá ara àwọn mùsùlùmí ti ń lọ bí sàárè ti ń tọrọ nǹkan lọ́wọ́ sàárè àrínà ara àwọn mùsùlùmí tó náà ń ṣe bí tó yẹ pé òun náà wọ́n múra bí ẹlẹ́sìn mi ara àwọn mùsùlùmí tó yẹ pé ẹ̀ máa wò wọ́n báyìí kéṣe muslim lélẹ̀ ní àbí christian àwọn náà lè wọ aṣọ gámẹ́ǹtì white wọ́n lè mú ìgbàjá rẹ́ẹ̀dì káwọn náà lò mùsùlùmí náà dẹ̀ ń pera wọn sẹ́yìn pé àṣà wo oríṣiríṣi ẹ máa máa rí tí ọjọ́ bá ti ń gorí ọjọ́ so àwọn ẹni yẹn màá mẹ́rin ọ̀rọ̀ tí mo ń sọ ìwà kìí sọ̀rọ̀ lásán o àwọn ẹni yẹn àwọn ọ̀ṣẹbọ yẹn wọ́n wá ń lo Kaaba wọ́n ń kó àwọn òòṣà wọn síbẹ̀ sẹ̀pẹ́ àwọn ànábì Ibrahim ti lọ gbogbo àwọn tó ń ṣe àjìgbà yẹn ti lọ ànábì kò tí ì dé ńgbà náà wọ́n máa ń kó àwọn òòṣà wọn wọ́n máa ń kó sínú Kaaba yẹn torí pé kí ló fà tán fi kó síbẹ̀ ni pé wọ́n mọ̀ pé ilé yẹn ilé ọ̀wọ̀ ni kì í ṣe ilé lásán kódà ńgbà yẹn ẹni tó bá sáwọ ọbẹ̀ ńgbà yẹn tó bá fẹ́ ṣe nǹkan kan fún tó bá fi lè sáwọ nù Kaaba yẹn wọn à ní ṣe nǹkan kan fún mọ́ láwọn ọ̀ṣẹ́bọ yẹn gan torí pé wọ́n mọ̀ pé ilé yìí sọ ordinary ilé hmm. ìgbà táwọn ibi wa Muhammad wa dé sallallahu alaihi wa sallam sẹ́wọ̀n pé maka ìlú ọ̀ṣẹ̀bọ nígbà náà àwọn ọ̀ṣẹ̀bọ ti gbinlẹ̀ wọ́n ti ń sin nǹkan mílẹ̀ yín àlọ́ in fact wọ́n ní òòṣà tí wọ́n ń sìn gbà náà ọjọ́ kọ̀ọ̀kan òòṣà kọ̀ọ̀kan ni ni wọ́n ń sìn ìyẹn lànà bí padà dé bá tí Allah gbé ànábì dìde sallallahu alaihi wasallam ipe kó lọ tún ẹbọ tó tún ti gborí ilẹ̀ padà kó lọ tún ṣe. lẹ́yìn ìgbà táwọn ànábì Ibrahim ti lọ tán tí gbogbo ẹ ti ní tí ò sẹ́ni tí ń ṣẹbọ ń gbà náà tán tàwa fo ilé olúwa dáadáa lẹ́yìn ìgbà lẹ́yìn ìgbà yẹn gan ẹ àwọn ẹlẹ́bọ ti dé wọ́n ti dá gbogbo ẹ lẹ̀ Allah tó wá gbé ànábì dìde wá lọ tú àwọn kan yìí ṣe ẹ wá máa wo ibi tí mo wá lọ ni mo dé yìí ìjọ tí ànábì tí àlọ́ yọ̀ǹda fánábì pé kó lọ sí ìlú mọ́kà kó lọ sọ di ìlú islam kí gbogbo àwọn ẹbọ tó ń ṣe kán kò ń bẹ̀ sọdún kẹjọ àbọ̀dún kan sàn kọ́ yẹn ni lẹ́yìn ìjìra ànábì wa wọ̀ bẹ̀ àtàwọn mùsùlùmí jọ náà lọ́hùn ẹ wá lọ sínú hadith bukhari ẹ̀rí ẹ̀ ni mo fẹ́ mú wa mo sọ fún yín ni ẹ lọ sínú sahih bukhari four thousand six hundred and fifty five tọ́jú pé sahih muslim lẹ fẹ́ ka ẹ lọ one thousand three hundred and forty seven ẹ lọ kà á bẹ́ẹ̀ gbàtà nàbí wàá wọ Mọ́kà àti àwọn mùsùlùmí tán ti gbà Islam ìjọ yẹn náà ń pè ní fatihu Mọ́kà ìjọ tán fẹ́ sọ Mọ́kà tán fẹ́ ṣí fún Islam kan pa ẹbọ rẹ̀ ńbẹ tí ò ṣẹbọ ńbẹ mọ́ ní ẹbọ tí ò sí ńbẹ tẹ́lẹ̀ lásìkò Ibrahim anabi Ibrahim àti anabi àsìkò Ismail tẹ́bọ ti padà tuntun wá dé padà sẹ́pẹ́ lórí ilẹ̀ yìí náà kò ṣẹbọ ńbẹ tẹ́lẹ̀ kó ló di pé Allah anabi Nuh ẹbọ tó padà again islam ló bẹ̀rẹ̀ ilẹ̀ ṣùgbọ́n àwọn ẹlẹ́bọ tún dé nínú ẹ̀ náà ni nǹkan tí ànábì ní ó wá lọ bá wọn fún bóyá ẹ̀pẹ̀ bọ̀rẹ̀ ànábì wá lọ tàwáàfù níjọ́ náà bá ṣe ń wọ mọ́kà báyìí pẹ̀lú òbítíbitì àwọn mùsùlùmí tó ti gba islam wọn lọ tàwáàfù ilé olúwa kí lóò ànábì wá ṣe ń gbà tó débẹ̀ ànábì ní níbi hadith Abu Hurairah mo ti tiẹ̀ Bukhari four thousand six fifty five Sahih Muslim one thousand three forty seven ẹ̀ lọ́ka ànábì ní allah ànábì ní alayahujj ba'dal am mushrikun wala yatufu bilbait oriyan. ṣé wàá rà àwọn ọ̀sẹ̀ bọ̀ yìí táwọn máa ń tàwa fúlé olúwa ìgbà náà tó ń kọ́ àwọn òòṣà wọn síbẹ̀ yìí àwọn fi ń bọ àwọn òòṣà wọn ni sẹ́yìn pé táwa fún náà wà tẹ́lẹ̀ látàsùkò ayé ànábì Ibrahim ṣùgbọ́n ibi táwọn ọ̀sẹ̀ bọ̀ yìí ti wá sí ni pé ìhòòhò làwọn máa ń tàwa fún àtọkùnrin àtobìnrin wọn ní wọn gángan ìhòòhò ni wọn à ní wọ anything lára ibi tán ti sí nìyẹn àwọn ẹlẹ́bọ̀ yìí náà wọ́n mọ̀ pé tàwa fù wá lára àṣẹ́kùbọ̀ ìlànà ànábì Ibrahim tán sì bá ń lẹ̀ tí ò tí ì tán ṣùgbọ́n àṣàwọ̀ ti wọbẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ táwọn tàwa fù ká báyìí àwọn máa ń rìn òhò ni wọn à ní wọ anything àtọkùnrin àtobìnrin wọn làwọn fi ń pín àlọ́ òlé pé káwọn tàwa fù ní òhò ìyẹn òde bá ṣẹ̀yìn àmọ́ àwọn òòsàn wọn sì wà bẹ́ẹ̀ tán kó síbẹ̀ bàtà níbi wàá dé tó wá wọ mọ́kà ńjọ́ náà lọ ibẹ̀ lànàbì tí wàá pàṣẹ ìpè ó yá ẹ lọ kó gbogbo òòsà yẹn kó ń bẹ nígbà tí wọn gbogbo òòsà tó wà ń bẹ kọ́ ọ́tá náà kó kó ń bẹ ànàbì ni alla yahujju ba'dal am mushrikun wala yatufu bil bayti láti òní àti sọ Mẹ́kà di ìlú ìsìláàmù padà ẹnì kankan nínú àwọn ọ̀ṣẹ́bọ ò tún lè tàwáàfù ilé yìí mọ́ wàlá yatufu bil bayti uriyan ẹnì kankan ò sì lè tàwáàfù ilé yìí mọ́ ní òhò mọ́. ṣe ti rí ìpìnlẹ̀ táwọn ọmọ yìí sọ tí kò yé wọn ìkẹ́ àwọn ọ̀ṣẹ́bọ ní tàwáàfù tẹ́lẹ̀ ọ̀dọ̀ wọn lànàbì tí wọ́n mú rárá rárá òmu lọ́dọ̀ wọn. dáàdì sọ àtàwọn fífi ni pé àwọn ọ̀ṣẹ́bọ yìí nínú orípa ìlànà tánàbí Ibrahim fi ilẹ̀ níjọ́ náà lọ́hùn sẹ̀pá àwọn mùsùlùmí sọ pé labaik alahumma labaik àbí àwọn ọ̀ṣẹ́bọ yìí náà táwọn náà bá ti wá ń tàwáfù ní òhò yìí wọ́n sì bá orípa pé gbólóhùn kan wà táwọn mùsùlùmí máa ń wí lásìkò ànábì Ibrahim wọ́n borí pa ìlẹ̀ ṣùgbọ́n àwọn ti fi tiwọn kún màá fún yín lẹ́rìí ẹ̀ òkè sẹ́mi mò ń sọ wọ́n ti fi tiwọn kún ẹ lọ sínú sọ̀yìn Bukhari ẹ rí mbẹ̀ five thousand nine hundred and fifteen five nine one five ẹ lọ kà ẹ rí gbólóhùn táwọn ọ̀sẹ̀ bọ́ máa ń wí màá wá fún ilé ẹ rí gbólóhùn táwọn máa ń wí táwọn pè ní tẹ́lbíà làbáyíkà làwọn mọ̀ táwọn máa ń wí torí pé àwọn ọmọ yẹn sọ pé àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn ni mo sọ pé làbáyíkà ẹ̀wọ̀n kà jáde lóòótọ́ bọ̀tí wọn kà tán wọ́n ti boyún jọ́mọ́ ọ̀rọ̀ yẹn lára wọ́n ti gé lórí wọ́n ti gé nsàlẹ̀ èmi kàn rẹ́rìn báyìí pé àwọn ọmọ yìí lásán wọ́n le ní ẹ̀dá ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pé wọ́n ti bóyún jẹ́ wọn yín lára báwo làwọn ṣe máa ń wí tiwọn ẹ lọ sínú sọ̀rọ̀ Bukhari five thousand nine hundred and fifteen wọ́n sọ pé la alahumma labbaik àdìsí náà mú káyọ̀ o labbaik la sharika laka la sharika laka labbaik innal hamda ah títí wa ni mo tún kà yìí ẹ lọ sínú sọ̀rọ̀ Muslim jàre títà wa mùsùlùmí mò ń kà yẹn mò ń bọ̀ wá síbi yẹn lọ́tọ̀ ẹ lọ sínú sọ̀rí muslim one thousand one hundred and eighty five kẹ ẹ wo báwọn ṣe máa ń ṣe làbáyíkà tí wọ́n ń gbà náà ànábì ní kánẹ́lì mushrikun abdullahi ibn abbas ó ní kánẹ́lì mushrikun yakulun ní táwọn ọ̀sẹ̀ bọ́ máa ń ṣe ń gbà náà nínú àsọkùbọ̀ ẹ̀sìn ànábì ibrahim tán bá tí ò tí ì tán àmọ́ wọ́n ti fi oríṣiríṣi kan gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lásìkò tiwa yìí náà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mùsùlùmí ti foríṣiríṣi kún ìfàtẹ́ bá wo bẹ́lómi ṣe ń ṣèjọ́sìn nílànà tó ẹ mọ̀ wò pé ṣé christian lélẹ̀ ni àbọ̀ṣẹbọ lélẹ̀ ẹ̀ tí ẹ̀ ní mọ̀ tẹ́ fẹ́ pé gan ní sì ń pẹ́ rẹ̀ mùsùlùmí àṣàwọ̀ bọ́yẹ̀ sì máa máa rórí pa pé mùsùlùmí náà ó sì ń ṣe islam náà ẹ mọ̀ rórí pa ẹ̀ lára ẹ̀ so the same thing kan tó ṣẹlẹ̀ sáwọn ọ̀ṣẹ́bọ nìyẹn àwọn orípa ìlànà ànábì ibrahim náà sì wà àbọ̀tà àfikún àyọkú wọn ti ṣe ìyẹn làbí wa túṣe kì í ṣe pé ànábì mú lọ́dọ̀ wọn rárá ó dá padà sí bó ṣe wà lásìkò ànábì ibrahim tí àlọ́ pàṣẹ rẹ̀ sọyí muslim tí mo wá sọ yẹn one thousand one hundred and eighty-five abdullahi ibn abbas ní kánẹ́lì mushrikun yakuluna labbaika la sharika laka ànábì ní àwọn ọ̀sẹ̀ bọ̀ táwọn bá ti ń tà wá fúlẹ̀ olúwa ẹ̀ ní òhò láì wọ̀n kankan wọn a máa sọ pé labbaika la sharika laka àwa jẹ́ pé rẹ o kò sí orogún fún ọ o ànábì wa sọ pé fayakulu rasulullah wayilakum qad qad ànábì ni ó máa ṣe fún yín o ẹ ẹ sì dúró níbi gbólóhùn yẹn ọ̀rọ̀ tó dáa ni sọ yìí pé labbaika la sharika laka àwa jẹ́ pé ìwọ olúwa o la sharika lak kò sórogún fún ọ ṣẹ̀pọ̀rọ̀ tó dáa ni àníbi ó wàá sọ fún yín pé wailakum qad qad ó mà ṣe fún yín ó ti tó báyẹn ẹ dúró báyẹn àwọn ẹlẹ́bọn yìí ò kí ń dúró wọn wàá sọ yìí pé fayakulun illa sharikan huwa laka tamlikuhu wa ma malaka ṣètìṣẹ́ ń wá sọ pé kò sí orogún àwa jẹ́ pé rẹ o kò sórogún fún ọ o ilá ṣẹ̀ríkan uwàlàkà àyàfi orogún tó ní yìí wọ́n mìnà àwọn òòsà táwọn kó sínú kàába ṣé ọ̀rọ̀ mùsùlùmí nù ọ̀rọ̀ mùsùlùmí kọ̀ yẹn àwọn ọmọ yìí wọn wọn pa bẹ̀rẹ̀ fún yín wọn kà fún yín wọn kàn sọ kí yẹn àwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ máa ṣe la báyìí kala wọ́n sì sá lọ wọn fi yí kun fún yín mú sọ pé tẹ́ bá ní mọ̀ nípa tẹ́ ń ṣe pọ́blẹ́mù ni. ní táwọn ọ̀sẹ̀ bọ́ yẹn sọ ni pé làbáyìí kala ṣẹ̀rí kalaki wọn á sọ yìí pé ilà sharikan uwalak tamlikuhu wa ma malaka ànábì wa ni yakuluna hadha wàhùn yàtòfù nàbìlbẹ̀t ọ̀rọ̀ táwọn máa ń sọ rèé nígbà táwọn bá ń tà wá fún ilé olúwa yẹn ní òhò látara àṣekùbọ̀ nǹkan tó bá lásìkò ànábì Ibrahim ànábì ìgbà tánábì wa lọ ṣe fatihu maka tán wá yí maka sí ìlú Islam wọn kó gbogbo ẹbọ gbogbo òòṣà tó wà nù bẹ wọn kó jáde wọ́n kó jáde ànábì wa ṣẹ̀ṣẹ̀ dágbó lóhùn tí àlọ́ pa ànábì Ibrahim gangan láṣẹ pé kán máa wí tá bá ti ń tà wá fún yẹn ànábì ṣẹ̀ṣẹ̀ wàá dá padà gangan ẹ wàá rí ti Islam ó yàtọ̀ sí táwọn ẹlẹ́bọ ẹ rí i pé táwọn ẹlẹ́bọ ní ìsìn wọ́n sọ pé labbaika la sharika lak àwa jẹ́ pé rẹ o kò sórogún fún ọ o illa sharikan huwa lak àyàfi orogún tó ní wọ́n mìnà òòṣà wọn pé orogún tó ní náà nìyẹn ṣẹ̀rí àwa dé oní rárá lè ṣe báyẹn ẹ wá padà sínú sọ̀rọ̀ Bukhari five thousand nine hundred and fifteen ẹ wá rí tàwa mùsùlùmí sìn ẹ rí i pé bàbá ńlá tawhid ló wà ń bẹ ntí islam mọ tó ní ká mọ wí ni pé labaik alahumma labaik ṣẹtíṣẹ ìwọ olúwa wa àwa jẹ́ pé rẹ o ìpè wo là ń jẹ́ yìí ìpè tí mo sọ lẹ́ẹ̀kan kí ànábì ibrahim pèpè ńjọ́ náà lọ́hùn tá lọ́ọ́ ní kó pèpè àti jẹ́ ìpè yẹn o labaik la sharika laka labaik àwa jẹ́ pé rẹ o kò sí orogún fún wa lọ́wọ́ àwa jẹ́ pé rẹ sẹ́díbáwọn inna alhamda wa ni'ma lak gbogbo tí ń jẹ́ ẹ̀yìn gbogbo tí ń jẹ́ ìkẹ́ ìwọ ló ní walmulk gbogbo tí ń jẹ́ ọlá ìwọ ló ní la sharika lak kò sí orogún kankan fún ọ ẹ̀dá kò sí gbólóhùn yóò yàtọ̀ sáwọn ṣẹbọ ó yàtọ̀ náà àníbí ò mú lọ́dọ̀ wọn ó tún wọn ṣe ni ó tún nǹkan yẹn ṣe ni àwọn náà táwọn náà ń tà wá fò orí pa ànábì Ibrahim tán bá ń lẹ̀ ni wọ́n fi kún náà yọ kó náà ṣe gbogbo ẹ̀ tán ṣe àtà ẹ̀sìn Christianity náà ní ìsìn tán ń ṣe náà láwọn tán láwọn ń ṣe gan náà tó ń ti bọ́n ṣe ń ṣe yẹn náà tí òun náà ò poríṣiríṣi ni. káwọn sẹ̀ sọ pé ẹ̀sìn Islam tá lọ ní kí gbogbo ayé máa ṣe oríṣiríṣi ti wà ń bẹ̀ náà ẹ máa rí èèmọ̀ oríṣiríṣi ẹ máa rí èèmọ̀ oríṣiríṣi tó jẹ́ àlàyé tó wà ń bẹ̀ ọjọ́ ti lọ gan kálá kó sànù wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant wa atubu ilaik salamu alaykum wa Allahumma Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda kẹgbẹ́ ó dèwọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí ul quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí laoye road five mọ́sífàlà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji tẹlifon zero zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.